Ah, ẹ kọ́ sọ fọlọ́n pé a ṣebí mi àti ẹlẹ́jọ́ dá sánmọ̀ èmi ó sì mọ bẹ́ẹ̀ nígbà jẹ́ pé èmi àti ẹlẹ́jọ́ dálẹ̀ o lè pa mẹ́rẹ̀ o torí èmi àti ẹlẹ́jọ́ ń darí ayé wọn ní irọ́ ni gbogbo nǹkan ní ọ̀tàn yóò wá ṣẹ́kù ọlọ́run bá là eléyìí ayé yìí gan ti já mọ̀ pé nílé ayé tá a wà yìí ẹnìkan náà ní darí gbogbo wa òun náà lálágbára òun náà lọ́lọ́run bá là ọlọ́run musa wọlé àánú ẹ̀ àtàgbára ẹ̀ ìjọsìn téèyàn fi máa jẹ́rú fọlọ́run ọba kọ́lọ́mọ́sàjọ́ rẹ̀ ní kọ̀ọ̀kan wa lọ́rùn wal yawmul akhir ẹ̀yin ọmọ ìyá mi nílùú àfọ́n ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n ní ọjọ́ gbẹ̀yìn tá a fẹ́ sọ yìí huwa yawmul qiyamah òun náà ní ọjọ́ ìgbédìde tí wọ́n máa ń pè ní ọjọ́ gbèǹde minal kuburi ibo láti dìde gbogbo apáta á dìde nínú sàárè lil muhasabati wal jazaa kí la fẹ́ dìde ṣe wọ́n fẹ́ sírò sẹ́ wọ́n sì fẹ́ san wálé san òun ṣírò ṣẹ́ wa gbogbo ṣẹ́ tá a ṣe lé ayé pátá lọ́lọ́run ṣírò ọ̀kan ò ní yẹ ma li hadha al-kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira ọlọ́run bá ní àti kínkínní àti ńlá tá a ṣe lé ayé gbogbo ẹ̀ pátá lába nínú tíra wa wọn ní kò ní sí nǹkan kan tí ó mísì mẹ́ gbogbo tá ṣe àgbẹ̀sán ẹ̀ nítorí kọ́lọ́ọ̀ lè ba ló fi dájú ẹ̀san nítorí kó lè ba àṣẹ̀sán ló ṣe gbé wá dìde gbogbo ẹni tó sin lọ́hún ìyà tó fi jẹra ẹ̀ lábala ìsìn ọlọ́hún ìfaradà àìsùn lọ́sàn-án lóru sàárà ṣíṣe irun kíkí àwẹ̀ gbígbà ájì lílọ àti gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ kó lè ba àṣàwálẹ̀ sàn gbogbo wàhálà ni lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n gbélé ayé ṣẹbọ tí wọ́n pẹ̀lú mi lọ́lọ́hún tí wọ́n ń ṣèkà tí wọ́n ń ṣaburú tí wọ́n ń yànyàn jẹ kò ní lọ lásán ọlọ́run sọ àwọn náà lẹ́sàn dáadáa níjọ́ náà ọlọ́mọṣà ṣe wá ní ẹni rẹ̀ níjọ́ náà kọ́lọ́n fi asúnú àwọn ẹni rí wọ́n ní wàá wàá ká àwùlá mahala wọ́n ní ọjọ́ àlìkèyàmà yìí ń bọ̀ wọ́n ní kò sí ọgbọ́n tí yẹn fẹ́ dá sí wàlá mafarra mínẹ ẹnìkan ò sì lè sámọ́lọ̀ lọ́wọ́ tí ò ní wá ń jọ náà wọ́n ní lágbájá ó ti sá wọ́n ní lágbájá wọ́n ní ọlọ́run ọmọ bí ọ wà kò sí wọ́n ní lágbájá ọmọ àpàdé mọ́mọ́ tó ni lágbájá ọmọ jóná mọ́ lé ni ó gbé kálukú dìde ní pé pérépéré bọ́lọ̀ ń ṣe dá wa wá ṣe jáde nínú ìyá wa tá tá jáde pérépéré yẹn ọlọ́run ó gbé wa dìde nínú sàárè tí kankan ò ní mí sí nínú ara wa èèyàn bá ẹ̀jẹ̀ ò bá jẹ yàn wọn ò bá máa roku yàn tó bá dijọ́ àlìkè àmọ́ ẹni tẹ́ ẹ̀ roku rẹ̀ ẹ̀ padà rí yóò dìde tẹ́ ẹ̀ rí báyìí pé lágbájá táwọn wá kiri ọlọ́run mọbi tó kú sí ibẹ̀ lọ́lọ́run ti gbé dìde ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàlá mahila kò sẹ́nìkan tí dọ́gbọ́n ipò èmi lọ́gbọ́n kan tí mo fẹ́ dá tí n fi ní wá sí eré gbansasa ardul mahshar ibi ọlọ́run ti dájọ́ sábà pé sábà fẹ́ dájọ́ èyàn lè sálẹ̀ ẹjọ́ èyàn lè miss tí wọ́n ní wọ́n rí mọ́ tí wọ́n máa parọ́ tí ó jókòó síbi kan tí ó travel lọ́bi kan wọ́n ní jọ ẹ̀sán wọ́n ní ẹnìkan ò ní pẹ̀lú ìjọ náà qala ta'ala ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run yóò yẹ wa nínú al ó ní Allah ọlọ́run bá ní ọba Allah la ilaha illahu ọlọ́run bá ní kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba náà la yajma'annakum ẹjọ́ da yín lójú ọlọ́run lòun bóra pé òun sì ń tẹ́ ọmọ yín létí ipe ọba yóò gbé yín dìde ila yawmil qiyamah níjọ́ àlìkìyàmà láàrọ̀ ìbá fi ọlọ́run ọba ní ẹ má ṣe iyèméjì o ẹ̀yin lẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa ṣe iyèméjì síra yín ẹ má ń sọ láàrọ̀ ìbá suratu anisa aya eighty seven lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ipe ìjọ àlìkìyàmà ń bọ̀ ẹni tí máa ń sèyí méjì nípa ọjọ́ àlìkìyàmà wọ́n ní kò nírun kò láwẹ̀ bọ́ọ̀lù mọ́kà ọkàn ṣeré lọ ni gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ ti bàjẹ́ torí ńgbà tánábì ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nǹkan tá a ní tá a fi gbàgbọ́ ọmọ dáa kan kan mẹ́fà ó ní ọgbọ́ ọlọ́ngbọ́ ọgbọ́ ànábì gbọ́ ọgbọ́ àwọn òjíṣẹ́ gbọ́ ọgbọ́ àtìrà gbọ́ wọ̀lẹ̀ yẹ́wó mi àlẹ́ àkẹ́ tọ́ ọba ti gbàjọ́ yẹn gbọ́ mọ́ wulẹ̀ kírun mọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa múndàtò kìyàmì lè káfírí wọ́n níjọ́ ta wí yá dìde ni oho ufatan òhò gurila òràtàn gòrìlà kò ní sí bàtà lẹ́sẹ̀ wa kò ní sásọ ni wa ẹ máa yá mi a wà ní òhò a ní wọ bàtà gbogbo àwa tí ajọ́kùnrin a dìde pẹ̀lú àdọ̀dọ́ àdọ̀dọ́ tí wọ́n gé nígbà tí wọ́n gé àdọ̀dọ́ lábẹ́ wa nì ọlọ́mọbi wọn jù sí jọ́nà ọlọ́mọ mu jáde padà níjọ́ tá a wí yìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tába ti wá nàró wọ́n ní ẹ̀rí bá a dùn ní okò ṣíṣí à ń bẹ̀ níjọ́ àlìkìyàmà àlìkìyàmù ni kò sí pé wọ́n gbé fóòmù sílẹ̀ wọ́n tẹ nílẹ̀ kálukú wa dùn lérí ni a dùn fún ọlọ́ aláàlọ́lọ́ ló tán gbogbo àwọn ọba ayé wọn nàró ní òhò gbogbo àwọn alágbára ayé gbogbo àwọn ẹ̀dá ọlọ́run àwọn àlìjànú gbogbo àwọn nábì ọlọ́run kálukọ́ nàró fọlọ́ wọn ni ẹ̀rọ àwọn kèfèrí ọlọ́wọ́n da wọn dúró nínú oòrùn nínú oòrùn wọn wà lò fifty thousand years ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún ọdún lọ́nà kínní lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún márùn ọ̀yà mẹ́wàá ogún ọgbọ̀n ogójì ẹ̀yọ́mọ̀ ayá ìtàn wíwí kọjá bẹ́ẹ̀ àwọn kèfèrí ni Ọlọ́run ó dá wọn dúró torí àwọn náà ẹbọ ni wọ́n ń sìn láyé wọ́n sìn Ọlọ́run ọ̀tọ̀ni tó dá wọn ọ̀tọ̀ni tí ń bọ gbogbo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n kírun wọ́n nàró fifty thousand wọ́n fi dúró kan tó wá wọ náà Ọlọ́run Ọlọ́run bá aláṣọ bẹ́ẹ̀ ó ní ta arujul màláìka Ọlọ́run láwọn màláìka wọ́n máa wá lókè wọ́n máa lọlẹ̀ àwọn náà wọ́n máa kí Ọlọ́run wọ́n máa yin Ọlọ́run torí ọjọ́ ìdájọ́ ni kò sẹ́nì kankan tí ó sọ̀rọ̀ ńjọ́ náà lẹ́yìn Ọlọ́run àfẹnitọ́lọ́ bá tún fún lọ́rọ̀ sọ̀rọ̀ ọlọ́run bá Allah ó ní ta arúgbó ní màláìka àwọn màláìka wọn máa lọ wọn máa gòkè wọ́n rúhó ilẹ̀ Jibril náà máa lòkè yọ́n máa lọ́lẹ̀ yọ́n máa lòkè yọ́n máa lọ́lẹ̀ bọ́lọ́hún wọ́n máa kí ọlọ́run. fi yawmin kana miqdaruhu khamsina alfa sana ọlọ́run bá ní ìjọ kan náà ni o òǹdíwọ̀n rẹ̀ òun náà ní gbàtẹ́ bá lo fifty thousand years suratu al-Ma'arij ayẹlẹ kẹrin lọ́wọ́ bí ó wa amal mu'minun ẹ̀rọ àwọn olùgbàgbọ́ òdodo muddatu qiyamihim àsìkò táwọn fi dúró àwọn tí wọ́n ṣẹbọ tí wọ́n ṣẹ̀sìn mí lẹ́yìn islam tán ṣe ìbáàdà tán bọ́ lọ́n dúró tán bọ́ lọ́n gbọ́ anabi ni yawmal qiyama ala al-mu'minin àwọn olùgbàgbọ́ òdodo dídúdú tiwọn táwọn ó dúró níjọ́ al-qiyama kakọ́dì dì máa bẹ́ẹ̀ na dhuhri wal asr kò ní ju láàrin irun zuri sí asiri lọ ní wákàtí kan allahu akbar allahumma ja'alni minhum ọlọmọsá ìfẹ̀mí náà sínú ọlọmọ ọlọ́mọṣà fi wọn náà sínú wọn àwọn olùgbàgbọ́ òdodo wọn ní dídú ti wọn àwọn náà dúró àmọ́ gbogbo ju láàrin akíran akírun ẹ̀ kàtòkè àṣírí. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون